Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú ọ pẹ̀lú ọ̀nà ọ̀nà tó sì gbẹ̀gbẹ̀ pẹ̀lú ẹ̀bẹ̀ òdodo láti lè ṣe àfihàn ọ lórí gbogbo ẹ̀. ọ̀kan sọ ni ọlọ́run bá wa náà bá tí ò lọ́rùn kó ni bákan náà ni mo jẹ́rìí pé ànábì ọ Muhammad sallallahu alaihi àwọn tá à ń bẹ náà bá fún kọ́nà bá ní sàlékún kẹtù wọn náà àtàwọn tó tún tẹ̀lé wọn àti gbogbo ẹtí ń sojú kòkòrò àti tẹ̀lé wọn títí àti àwọn ọlọ́ọ̀bá yóò fi dé táwọn náà bẹ lọ́n kọ́nà Islam ẹ bẹ̀rù Ọlọ́run ẹ sì máa dúpẹ́ fún Ọlọ́run lórí ìkẹ́ Ọlọ́run tó ṣe ẹni Ọlọ́run bá wa náà ó jẹ́ ọ̀gá gbogbo àwọn òjíṣẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó sọ tírà kalẹ̀ fún àtìsà alukuran látọwọ́ anabi náà sallallahu alaihi wa sallam ẹlẹ́ẹ̀kẹta wàṣára alákùn atmala ṣara'i ẹ̀sìn òdodo ẹ̀sìn tó pé nílànà lófin létò ó tún gbé kalẹ̀ fún wa ní ìdáàmà rìn láti lóhun náà bá sìn ọ̀rọ̀ di aláàrin islam dìínà ó sì yọnu tẹ́sí islam pé kó máa jẹ́ ẹ̀sìn gbogbo àgbáńlá ayé ọlọ́ọ̀bá wa ó gbé ànábì wa dìde sallallahu ta'ala alaihi wa nígbà tí ó sáà nàbì kan dídí sí ọlọ́run lórí ilẹ̀ ọ wá ń fi òjíṣẹ́ ńlá náà obìnrin ti sábà bí ìmọ̀nà àwọn èèyàn lọ sí ojú ọ̀nà tààrà ojú sọ ó ṣe títẹ̀ náà ànábì ní ọ̀ràn àyàn lórí gbogbo ẹni tó jíṣẹ́ ọlọ́run bá bá láyé ó ṣe títẹ̀lé àti gbígbà fún lọ́rùn àyàn lórí gbogbo ẹni tó bá bá láyé nítorí pé òjíṣẹ́ náà lọ́lọ́run bá fi tara ẹ̀mọ̀ wá nímọ̀ látara ìmọ̀kànmọ̀kan ojú dúdú òun la fi dẹni tójú rẹ̀ là tó sì jẹ́ kójú ti fọ́ tẹ́lẹ̀ torí pé nígbà tí ò bá tó lọ́ọ̀ ti jíṣẹ́ lórí ilẹ̀ gbogbo ẹ̀dá ti ń bẹ lórí ilẹ̀ ayé gbà náà wọn bẹ nínú ìfọ́jú gbogbo ẹ̀dá ti ń bẹ lórí ilẹ̀ ayé gbà náà wọn bẹ nínú àná àwọn ojú tó ti fọ́ ó di lílà tó rìnà kedere ìmọ́lẹ̀ wọbẹ̀ látara ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà làwọn etí tó di sẹ́nu báwọn etí kan di torí pé wọ́n mọ́ gbọ́tọ̀ lọ́hùn gbogbo àwọn àròyìn gbogbo àwọn aburú ìgbà náà tá à ń sọ yìí ó sì ń bẹ lórí ilẹ̀ ayé lẹ́ni tí ó bá jẹ́ pé nǹkan tá à ń sọ yóò ṣàǹfààní fún ìgbédìde ànábì kò ṣàǹfààní fún ìsọ̀kalẹ̀ alukoran kò ṣàǹfààní fún ìmọ̀ kàtírà ọlọ́run ọba ìmọ̀ kàtúnà tànàbí sallallahu alaihi wasallam kò sàǹfààní fún afọ́júpọ̀ láyé bẹ́ẹ̀ ni làdí ti pọ̀ ṣùgbọ́n àwọn tọ́lọ́run bá sàánú pẹ̀lú sábàbí tàbẹ́bà Muhammad sallallahu alaihi wasallam tẹ́tí wá fi là tójú wá fi là tóbìnrin náà rí malẹ̀ tọ́kàn wá fi sí tẹ́lì dìsì ti pẹ̀lú tẹ́tọ́lọ̀ ọ̀rá nàbí sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tó jẹ́ pé òkun birikiti tí ò sọ́sàn tí ò sóru torí ọ̀sán rẹ̀ òkun ni òru ẹ̀ gẹ́gẹ́ tẹ́lẹ̀ òkun nígbà tí ò bá fi títọ́ náà bá lórí ilẹ̀ látara gbígbà nàbí dìde sallallahu ta'ala wasallam ta'allafatu qulubu ba'da shatafiha ọkàn tẹ́ fẹ́ ríra wọn ọmọ ádámọ̀ sọmọ ádámọ̀ àdàbí àwọn ẹrẹ̀wẹ̀rẹ̀ níwájú kìnnìún kọ́tọ́ nípa ànábì dìde àwọn èèyàn nílò gbèsè ayé rẹ̀ sallallahu ta'ala alaihi wa sallam pàápàá jùlọ nílùú Madina bẹ́ẹ̀ náà sì nílùú maka Mukarrama ẹwà pé ńgbà táwọn ànábì ò ti dìde lórí iṣẹ́ ọlọ́ọ̀bà gangan tí ò ti dé ogójì ọdún ẹ pé Mọ́kà ò tẹ́ wọ̀ kò tẹ́ gbé Mọ́kà tó pé ní wọ́n bá fún yàn ní pé yẹn ó lónìí àbí nítorí pé yóò lọ ọba lé ọlọ́ọ̀ba pàdé ń bẹ̀ yóò sì lọ́rọ̀ kiri kábẹ̀ mọ́kà náà sáà sọ nígbà sáà nàbí òsì ìdí ànàbí kò sí gbé kò sí wọ̀ ẹni tí ń gbélẹ̀ kò rọrùn fún ẹni tí ń wọbẹ̀ tí ó tún jáde lọ kò rọrùn fún àyà àfìgbà tá a gbá nàbí dìde sọlọ́lọ́hùn sáà sọ́là nígbà sáà sì gbé dìde àwọn fìjìláńté wọ́n forí korí àgbà wọn àtọmọdé wọn wọ́n pè ní heliphon wọ́n bẹnu kìtùrù síyà àwọn tíra ìsàn helpful fudul olẹ́ẹ̀bà bala rẹ̀ wọ́n wá ní làásìgbò olú ìti pọ̀jù ìpànìyàn ti pọ̀jù rògbòdìyàn ti pọ̀jù ó ti pọ̀jù àjálù ti pọ̀jù ẹja foríkorí aráàlú ò forí kòró oorun rọrùn sùn àlejò oró oorun fàyàbalẹ̀ sùn mọ́kànù káràmọ́ yìí kan náà ni ẹja foríkorí ẹja gbara wálẹ̀ lọ́wọ́ dàmú àti làásìgbò ànábì ò tí ìdọmọ ogójì ọdún kò tí ìdà ànábì jọ́nà lọ́hùn ó ní wọ́n sì pè ní sí mítìn yẹn kò sì dá wọn lóhùn àwọn oníṣe mítìn jọ́nà lọ́hùn àwọn kèbèrè ó ní mo dá wọn lóhùn ó nígbà tí mo dà ànábì tí wọ́n bá tún pè ní sírú ẹ̀ sírú kí ni kálá bẹ́ẹ̀ ó lè jọba ó ní mo tún búra pẹ̀lú kọ́ ọlọ́run pé ní ìtún dá wọn lóhùn kí ló lè tòrò mo ń bọ̀ wá ọkàn àwọn haúsá àti kọ́síràj ọwádìí tó papọ̀ ẹgbàgbé ń pa yorùbá haúsá o haúsá àti kọ́síràj ẹtún lọ kàtàn tiwọn náà nílùú mọ̀dínà tí wọ́n burú jù bẹ́ẹ̀ lọ láyé níbi kéèyàn wọn fẹ́ rí yàn rírí wọn ríra wọn gan lásán lè láì wọn ẹ lọ tún kà nínú àrẹ́bí agbẹ́dìde ó sọ haúsá àti sọ orílẹ̀ wá di tó gba símọ́lẹ̀ gbàbẹ̀ kan ìlànà tó lọ́n fẹ́ràn náà di ẹ̀sìn rẹ̀ ṣíṣe Islam bálaga dínú húmọ̀ bálaga lẹ́lú wọn nà ẹwọ́n àwọn Islam tàwáwí tó jẹ́ sábà ní gbogbo mọ̀kànbalẹ̀ yìí ẹ̀sọ́ bìkan tó kù tí ò sì dé lórí ilẹ̀ ayé ẹ̀sọ́ bìkan tí mọ́lẹ̀ rẹ̀ ò sí lórí ilẹ̀ ayé tẹ́nìkan ó sọ pé òun fi wọ́n bẹ́ẹ̀ nìkan dìde síjà náà ní sọlọ́lọ́wọ́ sàlọ́ bóyá èèyàn tètè àbúkọ tiẹ̀ kò sí lórí ilẹ̀ mọ́ nínú àpèjúwe tí mo tún máa sábà mú wá tó fi hàn dájúdájú practically Islamic University ní Madina tíjọba Saudi gbé kalẹ̀ pé àmọ́ fi kọ́ ọmọ ádámà lẹ́kọ̀ọ́ ẹ sọ nìkan lórí ilẹ̀ ayé ní kọ́ńtírì tí ò tí wà kẹ́kọ̀ọ́ mbẹ̀ nígbà kan rí títí dòní tá à ń sọ̀rọ̀ yìí kò sí ọmọ orílẹ̀-èdè ọ̀hún tí ò sí wà kẹ́kọ̀ọ́ mbẹ̀ tó ti jáde rí àti tútù wà mẹ́ lọ́wọ́ báyìí pàápàá jùlọ ayé tí mo dákọ̀ yẹn ó túmọ̀ sí wípé làbárí Islam ó ti dé gbogbo ayé pátápátá ó kọjá alibọ́mọ ádámọ̀ wà tí si fi fún ilẹ̀ rí ó kọjá alibọ́mọ ádámọ̀ ń gbé Ànábì sallallahu alaihi wasallam ó sì rẹ̀ ó fi wá sílẹ̀ alàlìmáhájà

ìtàwọn olùmọ̀ jogún lọ́dọ̀ ànábí ọlọ́run sọlọ́lọ́wọ́ sàárọ̀ sálà wọ̀nyí àìlímù húnmìlì kìtà òjíṣẹ́ ọlọ́run kọ́ ọmọ ádámọ̀ ní síra làwọn sàhárà ló sọ pé gbogbo tó bá kọ́ àlámọ́ gbọ́yé gbogbo tó bá kọ́ àlámọ́ bí ṣiṣẹ́ kátó tó fìrí ìkún báwọn sì lọ ayé nìyẹn tí ó tún kọ́ wọn ní hikima gbogbo tàṣù tẹ́ bá gbámú gbogbo tàṣù tẹ́ bá gbámú bóyá èyí tó sàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àbí tó rí kọjá ẹ lọ wo tafsiru hikima lọ́tọ̀ nínú gbogbo tafsiru súnà ànábì ni sallallahu ta'ala alaihi wa sallam ìyẹn ni pé òjíṣẹ́ náà máa kọ́ iná alukur'an yóò sì máa fi súnà rẹ̀ sàlàyé ẹ̀ ìta báríkà ní òfin ọlọ́run táà máa bá àṣẹ lò súnà ó jà bá àṣẹ lò sọ́lù kàmọ̀rọ̀ ayé túnmù ní ẹ ti sọ̀lá bẹ́ẹ̀ bá ti ṣe rí mi tí mo ṣe sọ̀lá kòló wà ní ìmọ̀ náà sì kàkùn mo fẹ́ bẹ̀rẹ̀ hajjù ẹ̀sẹ̀ hajjù yín bẹ́ẹ̀ bá ṣe rí mi tí mo ṣe bẹ́ẹ̀ náà làwọn béèrè tí ó mọ̀ jẹ ẹ̀ ló mọ̀ zero rí ẹ̀ mọ̀ wá tó mọ̀ rìn lọ́pọ̀lọ́ àwọn sàhábà wọ́n tètè lọ bá àdájú sallallahu alaihi wasallam ẹ lọ káyé tí ń bẹ nínú alukuran yas'alunaka wọ́n wà bíọ́ yas'alunaka wọ́n wà kẹrì wọ́n wà tó yìí tá a fún nìyẹn tá fún nìyẹn wáyé fún nìyẹn ìmọ́lẹ̀ ayé gangan nìyẹn ó kọ wọn náà kìrọ̀ àti sọ̀rọ̀ wọn ó sọ̀rọ̀ tànàbì ó sọ̀rọ̀ àwọn sàhábà ó sọ̀rọ̀ àwọn tí ó mọ̀ bẹ́ nígbà tí ó àtàwọn mọ́ wọn sallam ó ní gbogbo ayé wà ní òkùnkùn wọ́n wà nínú ẹni kódà gbogbo ẹ̀dọ́ ma adámọ̀ wọ̀ náà àbàwọn ìran kan kìí a single person àwọn ìran kan náà àwọn èèyàn àwọn sàhábà fọ́dí Allah ta'ala nù wọ́n ní ni wọ́n ó láwọn tó wá wà lórí kẹsẹ́ ni wà lórí ẹ̀ lónìí kí ló sì wà lórí ẹ̀ ó tún sọ náà wa gbọ́dọ̀ sáà nàbí lónìí sallallahu alaihi wasallam abẹ́ tí ó bá parun ó kéré jọjọ kẹ́ tó rẹ́ tí ó mọ̀ ọmọ tẹ̀sà parun fún ara ẹ̀ lálé àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ tó ń kéré jọjọ bí ẹ bá ogun táwọn èèyàn pèpè fún yìí ogun táwọn èèyàn pèpè fún yìí subhanallah wala hawla wala quwwata illa billah àbẹ̀ náà kọ́ gbọ́n awòlè mú kí yóò jẹ́ ibi táǹdì mùmí ní òdodo tí ká máa bèrè fún sínà ni torí àmọ́ ibi ilé pé bó lẹ́bìrì ìfọ̀kànbalẹ̀ dé tọ́lọ́wọ̀n sí tó jẹ́ pé fìtínà lẹ́bìrì fìtínà tó jẹ́ pé nígbà tó bá yá làhàwọ́dà wà láfúwọ́ta ilà àbílà èèyàn méjì ló lè sọ pa fìtínà ló lè sọ pa ogun ẹni tó wà lógun rí àti ẹni tó kà nípa ogun dáadáa bí ìgbà tí wọn fíìmù rẹ̀ mo gbọ́ kéṣe tàfà wa kan àkàràmọ̀ ọ̀dọ́ ta'ala wà àdánù lọ àyàtà kọ́lẹ̀jọ́ wọn sẹ̀lẹ̀ pẹ̀lú orí dáadáa wọ́n ti jagun rí ní 1981 wọ́n wá ń sọ̀rọ̀ ogun níwáàsí nínú kéṣe ẹni tí bá ń gbọ́ nígbà tí ń gbọ́ kéṣe yẹn tí ń gbọ́rọ̀ yẹn omi òsùn mọ́ lójú ẹ̀ owó òsì ogun tí wọ́n jà rí àwọn tí ń pèpè fógun yìí nísìnyí ní ti ilẹ̀ ìsì kámọ̀tì èsì ìsọ̀tílẹ̀ Yorùbá tí wọ́n ti jagun bẹ̀rí náà lórílẹ̀-èdè wa yìí náà ẹ̀ lọ wo sábàbí ní tó dógun dúró kógun ó tó dúró ẹ̀ lọ́wọ́ yẹ̀ ní tó ṣòfò kí ló bá sábàbí dógun fi dúró ẹ̀ tó láyìn ni ẹ̀ tó láyìn pé ìwọ́lá jẹ lọ́la torí kò ní tó jẹ lọ́la èyí tẹ́ ẹjọ́ ríra yín náà lẹ́jọ́ tó ìwọ lájẹ lọ́la wọ́n ti jagun bẹ́ẹ̀ rí láyé àwọn náà gbà ń gbà tó dójú ẹ̀ pé àwọn ò jagun mọ́ gbà tó sí kẹ̀kẹ́ síyẹn kò sóni mọ́ kò sóúnjẹ mọ́ eléyìí tún lè kéré díẹ̀ nínú ogun tó ti ṣẹlẹ̀ lágbàlá ayé ni báwọn ẹgbẹ̀rún kan bí méjì bá kójọ ní ìsìn pé ogun yá ẹjẹ́ tí wọ́n gbọ́ òun mọ́ àtàjọ olóró ẹ̀rí mọ́ tó ká gbọ́ sí. níbo la bẹ ọlọ́run ọba dé pé kọ́lọ̀ òun fi wá lọ́kàn balẹ̀ níbo la sì gbégbé sẹ́ẹ̀fọ̀ kàn balẹ̀ dé sẹ́ẹ̀mọ̀ pé ẹ̀sìn ọlọ́run ní fífọkàn balẹ̀ òní fírọ̀rùn ní mọ́ bí ìmọ́lẹ̀ ẹ jẹ́ padà síbi tí yorùbá yorùbá jẹ́nẹ́rálẹ̀ ká má sì sọ àwọn ẹ̀sà nínú wa tó ju oṣù ọlọ́run tó mọ ọlọ́run yorùbá jẹ́ àwọn olóṣèlú pọ̀ jù dòní yorùbá ọmọ lọ́hùn bóò lẹ́sẹ̀ rí Odùduwà sí mo sọ ń jò ní ibi kàmú ní èrè tí ó fáyín ó ní bó fáyín kọ́ ẹsẹ̀ àárọ̀ ni wọ́n ń pèpè sí mẹ́má bẹ́ dìde wọ́n ní ẹja bí fálẹ́rẹ̀ mẹ́má bẹ́ jókòó wọ́n ní ẹja bí fálẹ́rẹ̀ ẹ máa pàkíyèsí ẹ̀ dáadáa ẹsẹ̀ àárọ̀ òun ni wọ́n dá gbogbo àwùjọ yìí padà sí àánú sẹ́mi àwọn mọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀mọ̀ jù wá lọ mo sọ ní abúlé jù láìpẹ́ yìí mo ní ẹ̀ẹ̀mọ yọmọ abúlé yìí tó fi kó nínú Islam torí pé wọ́n sọ pé kí lorúkọ rẹ̀ nígbà tó kàwé ó ní Ibrahim Ibrahim o kí ló tún jẹ́ ó ní kọ́lá ẹ̀hẹ́ ẹ̀ pa kọ́lá lẹ̀ bó ti gbàgbé Ibrahim láyé ẹ̀ nù òun náà ló fà tó fi gbàgbé Islam láyé ẹ̀ bábúlé ìṣe kéré mọ̀ yìí ẹ lọ ka èèyàn tó jẹ́ bẹ́ẹ̀ wọ́n gbà pé bẹ́ẹ̀ ni torí tó sojú ọ̀pọ̀lọpọ̀ wọn jèrè lọ ni fún wọn bẹ́ẹ̀ náà ni generality àwọn èèyàn láwùjọ wa ìta wa yìí torí wọ́n sọ fún ipé ifá ló gbàjọba tó bá lọ rí bẹ́ẹ̀ torí ẹ̀yìn dákẹ́ ẹ̀fọ́ ọlẹ́rìn wòran ẹ̀mọ̀ pé mùsùlùmí ní róòlù ó stand tí bá dé ẹ wà á sẹsẹ ẹlẹ mùsùlùmí ni yẹn lẹ́tọ̀ọ́ kan nínú islam lábẹ́ ìjọba kúfù lábẹ́ ìjọba ṣír ẹlòmíì ó gbà lómi ìlọni o tí o bá ṣe é ṣe mọ́ tàbí kẹlòmíì ò borẹ mọ́lẹ̀ torí wà láyàtà mùsùlùmí náà ìlà wà ń sùn mùsùlùmí ẹ gbọ́dọ̀ kó láyà kẹrì islam sí àdáwò bẹ́ẹ̀ ni pé àgbà tó jẹ́ pàbẹ́ fèfèrè láwà àgbà kan náà ni ayé ti bàjẹ́ àlùjámọ̀ ti bàjẹ́ kí wọ́n á ní sáǹdì tẹ̀yìn tẹ́jẹ́ ni ọlọ́run tẹ́jẹ́ bí sí ọlọ́run ó yẹ kí wọ́n máa tẹ̀lé wa ní ibi tí mò lọ nìyẹn ó yẹ kí wọ́n máa tẹ̀lé wa ní ọ̀nà ni sáńgbà wa solution sí fìtínà àwùjọ ẹgbẹ́ ẹ̀yọ̀ a ti jọ kò sí ìsí ó rí ibi tó ìsí kan ṣẹlẹ̀ àwùjọ ní ìsìn àwọn èèyàn wà sí sára mọ́ bẹ́ẹ̀ ọwọ́ àti tàgbàǹgbà tó bá wọ́n kó tó wà àwọn èèyàn fẹ́ràn òfin ìpìrìsẹ́sì mọ́ dára ó kàn mí lábùkù bá kan tèmi sẹ́gbà pẹ̀rẹ̀ burúkú nìyẹn torí mi ò mọ àbùkù kan tí wọ́n kẹni ọlọ́run bá kan personally tó wá jẹ́ pé àwọn agbésẹ́gbẹ́ àbùkù tí wọ́n kàn nábì sallallahu alaihi wasallam wà láyà rúgbùgbù dáríkà dínì bẹ́ẹ̀ náà tòlóró ní àwọn sọ̀hábà bẹ́ẹ̀ wọ́n ti fáwọn sọ̀hábà náà láwọn tẹ̀wọ́ ọkọjá àbùkù àdísì sọ fún wa bí wọ́n ṣe wọ́n ní wọ́n ń gbé àrùn lé wọn lórí wọ́n rẹ̀ wọ́n méjì bígbà tó yẹn lajú àwọn àwọn ẹlòmíì ti ń wò pé ara wa tí wọ́n ni wọ́n mú wọn ṣe báyìí wà láyà lójú òmùdárí kàlí nì kò sọ pé kẹ́ńtọ́n kejì mọ́sòdòdó lọ́la kò sọ pé kó má sin ọlọ́run ba rẹ̀ lọ́la nínú ìtàn ayé náà ni ayé tá ń lò tí ó ti parí náà ni tó ráyè kankan ò sí padà gbà náà lórí láǹ sọ̀rọ̀ kò kọjú wọn láti sin ọlọ́run ba wọn ayé nígbà kan rí ìsìláàmù wá lé wá sẹ̀mọ́lẹ̀ sí rúdurùdu tó wá wà yìí ní ìsìn àpẹẹrẹ àfitúnmẹ́ ẹni wípé kò sí ìsìláàmù mọ́ mùsùlùmí ló wà báwo làwùjọ ṣe burú tó báyìí láwùjọ tí mùsùlùmí dominate ìdí ká sọ pé mùsùlùmí tí wọ́n dominate wọ́n àwọn tí èsè àwọn náà mùsùlùmí àwọn náà máa ń sọ pé àwọn pépè sójú ọ̀nà ọlọ́run ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ káwá bèèrè pé ta wá ló dá àwùjọ irú ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run lẹ́yìn náà ń wí ẹ̀sẹ̀ dídí lẹ́yìn náà ń wí ẹ mọ́ sábò sílẹ̀ kágbà bẹ́ẹ̀ ń pa pé wọ́n ń sọ gbólóhùn tó ṣe dídí Islam lẹ́nu ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀sẹ̀ dídí ẹgbà fọlọ́run ẹ mọ́ pààyàn ẹ mọ́ jalè ẹ mọ́ sábò sí ẹ̀hẹ́ gbogbo òṣèlú náà ló sọ bẹ́ẹ̀ níbo wá láwùjọ ìbàjẹ́ lẹ́yìn ta ló bàjẹ́

ẹ̀rọ mi tó ti fọ́jú pọ̀ ó ti fọ́jú pọ̀ tipẹ́ tipẹ́ tipẹ́ nígbà tó ti síkè láǹfà tí ò ti tó lórí mọ́ wọ́n mọ tí wọ́n ń ṣe jù wá lọ àwọn ọ̀tọ̀ ọlọ́run la hawla wala quwwata illa billah wọ́n mọ tí wọ́n ń ṣe jù wá lọ ẹ̀rù tó lórí sì ṣe pàtàkì nínú Islam nítorí ọlọ́run tẹ́ bá ti pé mí kódà méjì ẹjọ́ lórí àjò ẹfẹ́ nìkan ti ọ̀gá náà ní méjì ká tó wá sọ pé mẹ́ta ẹ̀ẹ́kà máa pè sákèsì nì tó bá sì tó bá sì sọ onóòmọ̀ gbàmọ̀nà bẹ́ẹ̀ ti pọ̀ ló ń kàn káwá tó sọ òǹkà tó pọ̀ rẹpẹtẹ kọlọmọdọ́mú yẹn gbé láwá fi ń láyé báyìí lónìí kọlórí ó dorí ẹ̀mù láàrin láyé èyàn lè bá ẹ̀jáde kan òjísí ọlọ́ǹkan lọ́lọ́wọ́ sáyọ̀ sọ́lá ìmọ̀ ráwọn sàhábà lọ sí ogun tí wọ́n sì máa yan kọmandáǹtì méje tàbí jù bẹ́ẹ̀ lọ gbà mí pé tí wọ́n bá pa alágbájá alágbájá ó kàn sínú wèsì mí dédé fẹ̀ kéde kẹ́sẹ̀ mọ́ yànyàn sábẹ́rẹ́ wá ti gbẹ́mìí mi lágbájá lọ lórí yín automatic sí àrògbé àwàdà ẹ̀sì ni àwọn èèyàn wọ́n wà nínú anù tó tóbi kí ìmọ́lẹ̀ ìsìláàmù tó dé torí pé nínú àkídà ẹgbàtíkà ramadan ń jà lógún jù lónìí káànù fi zọ̀lálì mubin fi akọ ìrìn wọ́n ń singi wọ́n ń sin eré wọ́n ń sin òòtà wọ́n ń sin iná wọ́n ń sin òkè wọ́n ń sin òkúta wọ́n àtọ̀pọ̀nà àwọn tàwùjọ wa tàpọ̀nà egúngún orò ẹka mọ́ta àwọn tàwùjọ àwọn ẹlòmíì kókó ní pé ìmọ̀lẹ̀ ìsìlámù dé wọ́n ní àwọn kẹta wọ́n ń sìn máa na àbúdù hún ìlà lèlùkọ́rùlèbùnà ìlọ́lọ́ ìzòlùfà wọ́n ní ọlọ́ọ̀kan náà ló dáwà bẹ́ẹ̀ ni tọ́lọ́ọ̀kan náà ń sìn lára wọ́n láwọn ń sìn àwọn ọ̀gá ń sìn pé àwọn ni wọ́n máa wọ̀ súnmọ́ lọ ọlọ́run ti gbà wọ́n láti pẹ́ ká òun gẹ́gẹ́ bá nàbì ṣe ń sin òun sallallahu ta'ala kan fi ìṣàrò àkúsàkùn ẹ̀sìn ọlọ́run ilẹ̀ lè fi rúlà o tó jọ táwọn kèfèrí ń wí pé àwọn ilé làwọn kọ́kọ́ sìn àwọn ló wà mọ́ àwọn súnmọ́ ọlọ́run àwọn ó sìn ọlọ́run láti rí ìpẹ́ ànábì sọlọ́lọ́run táwọn sọ́là ya

wàláì ìrànú ọlọ́run òbínú tọ́rọ tí tó bá lára débi pé lè ṣàfẹ́tún ká lè kọ́sí dáadáa ní mo fún alápèjúwe ní òní ìtàbà gbàgbé kójú ọ̀rọ̀ lọ́dún tó lọ ó lérò ní àbíyé kìí ṣe kójú ọ̀rọ̀ rárá lọ́dún tó lọ nìkan àwọn sọ pé òjò dá mọ́ nǹkan ọ̀gbìn wa lórí tí ò bá rọ̀ rárá ń kọ́ sáàtì ní mọ́ ẹgbẹ́ sáré báyìí ara nǹkan tọ́lọ̀ mọ́ ṣe nù ó ní mo ṣe bẹ́ẹ̀ fún fẹ́ra náà àtàwọn ọjọ́ ẹ̀ àpàtó náà mo bìsì ní mo ní kọ́dà ó dá wọn lọ́wọ́ fi máa sọ pé àfọ̀rẹ́ ètò mọ̀ àfọ̀rẹ́sùn mọ́ta rùsùn ebe ẹ̀rí pẹ́ ìrókò ẹ̀rókò ẹ̀yìn lẹ́mọ̀ pẹ́ ìrókò àántùn sásìrà àwọn ó fi korí ro jù sọ́mọ ádámà ó fi nínú nǹkan ọ̀gbìn tí máa ń kù jáde ó fi tìtọ́dọ̀ rẹ̀ sùhánà owó tààrà àántùn sásìrà àwọn ọ̀nà hù sẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ nǹkan ni àmúnánù zàrẹ̀ òun àbáwà nínú hayatu ìgbésí ayé àwọn èèyàn tó jẹ́ sí ìfìsọ̀díyà fìtúná ayédàrú gbogbo ẹ̀ ni ó farajọ sílùú mọ́kà nígbà tí ànábì òsì jáde ọlọ́run nìkan ó gbà àwọn tí ń lọ sáàmù wọn gbà àwọn tí ń ti rajà táwọn gbà àwọn tí ń lọ gbowó wọn àwọn tó rajà táwọn gbọjà wọn náà ti ń di ayé nìyẹn ìlú ó burú jáì àwọn ìsọ̀lọ́lọ́wù sáà sọ́là ó ló wáyé pé ìnùlá nọ́dọ̀rọ̀ ìlà ààrẹ àbùdì fábà kọ́sà mú ọlọ́run bá wọn ti ń bẹ lórí ilẹ̀ wí arọ́bà mú máa jàrọ̀ mú àwọn lọ́gbọ́n wà àtàwọn elédè míì ìlà àbàkọ́ọ̀yà mi náà lè sísà àbáwọn èèyàn péréte tí ń sin lọ́hùn ní àwọn tí ẹyin fáwọn mọ́lámọ̀ ti fẹ́ fún tó sì fẹ́ pẹ̀lú ọlọ́run kọ̀ọ̀kan nínú wọn àwọn náà lọ yé nígbà náà tánà ní òfin dìde sallallahu àwọn olùmọ́wá tó ọ̀rọ̀ yẹn sí pé àìná zuran yasiran èèyàn díẹ̀ mímọ̀ tàmásàkà bí mọ̀ jẹ́ àbí ìrìn sàbí Maryam alayhi salam lásìkò yẹn aṣọ́kọ́tí anwaru rẹ̀sọ́lá fi Muhammadiyya ọlọ́run agbọ́n náà nídìde sallallahu ta'ala wa sallam ọlọ́run ní wọ́n kúrò ibi àrùn tún kọlí ẹrántí nígbà tẹ́ẹ̀ nígbò mùsàràfún tẹ́ẹ̀ lẹ lórí ilẹ̀ ẹlẹ ní gbogbo ọ̀nà tọ̀kọ̀fún ayé tọ̀kọ̀tọ́fàkúnmùn náà ẹ̀ ń páyà kíkẹ́ mọ́ kí wá gírì tó rà tẹ̀jọ ọyà 26 ẹ̀dàkùn padà lọ wọ́n lé kẹ́ẹ̀nà pé ayé tí ń dàrú yìí ẹ̀sìn lọ́mọ adámọ̀ pàtì ẹ̀sìn sí ní solution wọ́n máa sọ pé àfáà tó ní òun mú ọmọ rẹ̀ oúnjẹ òótọ́ ni àmọ́ àwọn tó sọ pé gbèrò dáadáa ìyẹn ni pé ọmọ rẹ̀ oúnjẹ tíra tẹ́lẹ̀ yóò jọ mú wa ní táwọn wínú kájọ ṣe dáadáa táàbì ní bọ̀kàn balẹ̀ lẹ̀ títí pépè sí kèése pé kẹ́ ẹ fẹ̀sùn kan ní tí ń pépè sí tí ó mú bọ̀kàn balẹ̀ wá pé dé bá jọ dìyà ni ó túmọ̀ sí pé rẹ́dì láti ṣàtúnṣe nìyẹn ìnìtúmọ̀ owó yẹn lọ́wọ́ àgbàlagbà ìwọ náà tó ń sọ pé yóò rí báyìí yóò rí báyìí dáàbà sí lọ́hùn yóò le dáàbà ṣe dáàbà padà sójú ọ̀nà lọ́hùn yóò nira ẹ abáwájọ wà ń bẹ̀ ọmọ tiẹ̀ náà sáà ní jẹtìrà sáàmìyàn tí wọ́n fi ṣe dáadáa padà ni wọ́n fi ń sọ̀rọ̀ yìí àsìkò tó lé débi pé inú sọ́tù àǹfààní ayà 26 sàkọ̀ fún náà yẹn sàkọ̀ tó fàkùnmù náà ẹ̀ ń páyà pé wọ́n lè wá gbé wa nulẹ̀ ẹ wo bí bàtú jẹ́ pé àsìkò ìlà ayà sọ̀kalẹ̀ torí ẹ̀ ẹ̀ ń páyà pé a lè máa lọ bí wọ́n kí wá gíra ní gáràjì ọkọ̀ àbí lójúgbó sẹ́nìkan bẹ tí ò mọ̀ páyà rẹ̀ lásìkò yìí ìlànà ọ̀rọ̀ ìmọ̀ rọ́bì àfẹ́tọ́lọ̀bà nílà ọmọ sàtàlékùn ọ̀la rẹ̀ fún wa sẹ́nìkan ti gbọ́n nú wa débi pé wọ́n lè gbé mi kóńtọ̀ náwọ́ torí wọ́n gbé ọba ẹ má lérò pé wọ́n lè gbé sẹ́nìtọ̀ àti rẹ́pù tí wọ́n bá ti gbé torí àwọn ẹ̀mọ̀ lánàá lánàá ọlọ́run mọ iye ọmọbìnrin tí wọ́n tún kó ní kẹ́bí stage bí wọ́n bá sí òyìn wọn ní wọ́n ti há mára ogun oh, sójà mélòó mọ̀pó mélòó ní sẹ́nitọ̀ ń kó ká tí wọ́n pa ogun ọmọ ńlá wọ́n pa wọn mọ́ sẹ́nitọ̀ la tó gbóhùn náà lọ tó dìgbà náà ká tó rí ààrẹ pẹ̀lú wo dán gbójúlé tí wọ́n rò fáwọn lágbára àwọn ọmọ náà rìn ẹnìkan sì jarí kan lẹ́nu wọn ó sì sòdodo ó ní ẹjá short everything down ká mà fà àwúlò ó sòdodo In ṣe nígbà tó pé ń ṣe mí pé bẹ́ẹ̀ ni bọ́kẹ̀rin ti rí pẹ̀lú bí ṣe ń rí àfi àbí ká gbé pọ̀ ààrẹ fún un tóbi sì ń bọ́ lójú ẹ̀ ẹ̀ lè mọ̀ pé sẹ́nítọ̀ nàìjíríà ni kí ní àǹfààní kí ń ráríjà tá à ń jókòó ń bí wọ́n ń pè wọ́n sẹ́nítọ̀ tí ó gba ayé ti dàrú tán báwọn èèyàn lórí wọn yìí tí ìgbọ́mọ tẹ wọn ìgbéyàwó ẹ̀ wọn ìgbóhùn náà a máa ráwọn èèyàn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ láwùjọ láyé ṣùgbọ́n kí n sọ̀rọ̀ ẹnìkan o Yorùbá tún sọ̀rọ̀ kan tó burú wọn náà rùn ya bọ̀ wọ́n ní kèsọ̀rọ̀ kí ni kèsọ̀rọ̀ àbẹ́ ẹ̀rọ gbọ́rọ̀ ìyẹn pé gbogbo ẹgbẹ́ orí gbogbo anáà ní dábọ̀ ṣé n tó yẹ kó ṣẹlẹ̀ nìyẹn àbí kábẹ̀ lọ́hùn dẹ̀kùn ká sì rìn náà ká sẹ̀sìn ẹ̀ ká sọ̀rọ̀ ẹ̀ ká hùwà ẹ̀ àsìkò tẹ́ ń páyà rí pé wọ́n lè fàyíyọ lọ́tún fàyíyọ lọ́sì fàáwá kùnmù àyẹ́ra kùnbì náà fèrè ọlọ́run wá ṣàánú yín ó jẹ́ kí gbà ó tùsẹ̀ fún yín kó túbà kó tùsẹ̀ ẹ̀ráyé lọ́ọ̀kan balẹ̀ kò sí fọ̀kànbalẹ̀ kan lónìí ayé kò sí any amount of money àbí létòwò kéèyàn kọ́ àbówó tó ní kò sí fọkànbalẹ̀ ń bẹ̀ torí kò sí tí ó fi ṣe láìfọkànbalẹ̀ kò síbi tí ó ti lò ṣebẹ́ nìkan ni ó wálé pé mo ní lọ́wọ́ mo sì fẹ́ ṣàánú ṣebẹ́ náà ló bí ìjàgbára tí wọ́n ń jà tó bí pẹ́ lé gbogbo àwọn tí ń fàánú gbó káàkiri tó sì dojú ó fòdìdì ìlú òyìnbó lẹ̀ jẹ́ ń lọ ṣe dáadáa kó má jẹ́ mi nìkan díẹ̀ lọ sàwọn èèyàn láǹfààní tẹ̀sán wọn rí sí kẹ́lò ní òtún máa bọ̀ bí irú tó ń tọ̀hún kó náà tún wá kú àbí kókó ránṣẹ́ ó kó wá o náà sì wá wọ́n sì gbẹ̀mí ẹ̀ sábàbí là ń sọ yẹn bọ̀tí ń sọ̀rọ̀ ẹnìkan bí wọ́n ti ṣe fóònù wọ́n ṣe fáìlì omi wọ́n ṣe fẹ́lẹ̀ omi tí ò jáde kó lórílẹ̀-èdè ọlọ́run ni mo wá ràn yín ṣe wà lọ́sọ́ àkọ́kọ́ mi náà sọ yìí bá àti làálà fún tàṣkùrùm mo wá fún oníjẹ ẹ̀mú rọrùn tó jẹ́ ìdíná jẹ́ tó dùpẹ́ fọ́lọ̀ nínú rẹ̀ nínú àlàáfíà tí ìsìlámù mú wá ni jẹ́mùrù wú bẹ́ẹ̀dẹ̀ olóbìnrin mùtánà fẹ́ràn ọkàn tí ò fẹ́ ríra wọn tí ò fẹ́ rí ní ara wọn láàkàn tó burú di yorùbá àti haúsá àti ibo lọ ó ní haúsá àti kọ́sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ó sì sùmọ́lé islam ó sì sùmọ́lé ọ̀rẹ́ ara wọn àtàwọn ọjọ́ àtàwọn ìran ìran ìran ó sọ wọ́n di kó mọ̀ tàwọn àhìdà mùtàhàbínà bìlá wọ́n dọ̀rẹ́ ara wọn ilé wọn yàtọ̀ ìran wọn yàtọ̀ ibùgbé wọn yàtọ̀ ọlọ́run ni wọn ìdókòrò onírúmẹ́ta lọ́rin àlékún ẹ̀nà tí ìkẹtọ́ lọ ṣe fún yìí ń tún àdáa tí bọ́ yín lẹ jẹ́ tẹ́lẹ̀ bí àwọn àyè náà ti wa yẹn wa gbógun bá dé lànà bí wípò tó gbé ẹ̀pẹ̀ ìrò fógun kálọ tún wò dáadáa o wọ́n sáàlù sọ àlàáfíà ẹ máa fẹ́ lọ́rùn àlàáfíà ni o àyàfi tógun bá dé ìlàkẹ́rìnlá bùt ìyẹn ni pé bọ́lọ̀ ti kádà rẹ̀ nìyẹn àmẹ́yìn jẹjọ fún ara yín wọ́n sáàlù lọ́ àlàáfíà ẹ máa bèèrè fún lẹ́nu kódà ẹ̀wọ̀n bẹ̀rẹ̀ àlàáfíà lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọ́sà sàlékún àlàáfíà àlékún àlàáfíà ìkọ̀ọ̀kan wà láwùjọ ọlọ́mọ́sà sàlékún ẹ̀kún wa èyí tá ń bá yí gan láìsí gbọ́nwọ̀n àdó olóró ó ju ogun lọ lórílẹ̀-èdè bòmí torí wọn ì sí ìgbọ́rí ń bòmí lórílẹ̀-èdè bòmí pé àájì àmù náà ló kó dààmú bá wa báyìí ṣe wà yí náà ó rùn sí wọn létí lórílẹ̀-èdè bòmí ni wọ́n mọ̀ bí lè rè pé sílẹ̀ gbàlérò pẹ̀lú wájí àmì ẹkó 10,000 lọ́wọ́ ẹni tó láyà tó lọ́mọ yóò mọ̀ wò pé àbójábọ́ ni olóòdìnà before madrid olóòdìnà ó dáná ẹkó 20,000 lọ́wọ́ pẹ̀lú bákó bag ẹ wá mọ̀ yẹ ń tẹ́ra tún ẹ̀wò ẹ̀rù pẹ̀ gbàgbé nǹkan sọ́jà ni ẹ̀ sì gbàgbé lásìkò táwọn wà yìí táwọn kan yẹn ọ́ọ̀dì pé ìtàwọn èèyàn ní náà wọ́n wá ń fún wọn láfúngbẹ ìjọba náà dáǹ pariwo pariwo òun náà wá bí ó ti dáǹ kẹgbà lọ́wọ́ aráàlú náà pẹ̀lú oríṣiríṣi lásìkò ìgbógun ti ní tipátipá pé bá a bá sọ bẹ́ẹ̀ wọn gbọ́dọ̀ mọ́sàn-án àwọn òórùn táwọn ó ṣe táwùjọ fi develop bó bá soko nìkan àbílẹ̀ nìkan ní nàìjíríà ní olówó ayé láàmà jẹ́ ìròrí tèmi nìyẹn ó ṣe ṣe kí ní sọ̀kọ̀sà kámọ́ ní ọ́ìlì kámọ́ ní lẹ́kọ̀ọ́ kámọ́ ní kẹrìsìn kámọ́ ní góò kámọ́ ní kẹtàn láyé ju ilẹ̀ ọlọ́ra ìlọ olówó ayé lámọ̀ jẹ́ torí bẹ̀ lọ àwa gan mọ́ láti dìde àwa gan èèyàn dáhùn sọ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ń pariwo ọ̀rọ̀ yìí àwa gan ọ̀rọ̀ tó ní látara alẹ̀ mí ní akọ̀làfì náà kùn ó nígbà táwọn náà wá di látara lẹ̀ àwa gan hù látara lẹ̀ apamọ̀mọ́ wá ẹ̀rùn wa àwọn kódà ni wọ́n dápò wọ́n máa dápò òjò wọ́kàn dáná ni wọ́n sọ kẹrùn òde ni ẹ bá bèèrè àwọn alágbèrè pọ̀ náà àwọn táǹgbọ́ kó túbà mi àwọn ẹlòmíì ń retí pé ó ń bà kẹrùn bá dé wọ́n ti wá nǹkan níbi alagbalúgbó omi yẹn tí wọ́n fà síta ṣẹ̀rí àti kọ̀ǹfàmù èyí omi ọlọrun tẹ́ ẹ fi ṣe ìgbà ìlà àgbà lọ́wọ́ yín tó jẹ́ tọ́lọ́run èyí tó jẹ́ pé ẹ̀yin rẹ̀ ń bomi sí fúnra yín ìgbà ìlà ayọ̀ lọ́wọ́ yín lọ́nà méjèèjì ní sísìn méjèèjì mílíọ̀nù làwọn èèyàn kan rántí lágbàńlá ó burú níbi nǹkan ọ̀sìn nàìjíríà ní níbi nǹkan ọ̀sìn tọ́mọ nàìjíríà ló lìdì ní ní nàìjíríà gangan àbóyìnbó tó wá tó wá dáalẹ́ nàìjíríà bí tó bá jọjọ́ ti tó yẹn ló tó àwọn kan lẹ́yìn ní nàìjíríà iná àwọn àdúgbò kan bẹ́ ń bàdàn ó ti tó ìlú ilé ẹja àti ilé adìẹ ni ó jojú ìlú ní ìlọ́lọ́yọ̀ sí òyìnbó ló ní ìyẹn ò tún jọmọ́ nǹkan ọ̀gbìn rárá ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ bá tún wò bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́rọ̀ yìí jọjọba dáadáa wọ́n máa sọ díẹ̀ díẹ̀ fún mi èmi náà máa rí kà díẹ̀ díẹ̀ ẹ lè ṣe ẹ́stímẹ́tì bílíọ̀nù nǹkan mílíọ̀nù tíjọba sọ pé òun ti gbé kalẹ̀ fún agriculture ní nàìjíríà yìí lásìkò muhammadu buhari yìí nítorí wọn bẹ̀rẹ̀ ni pé where are the farms oko tí wọ́n gbé bílíọ̀nù kalẹ̀ fún àwọn kọ̀ọ̀dà àwọn kan ló gbé wọ́n yẹn náà dà wọ́n ti láti rú àwọn èèyàn lágbára àti rú wọn lágbára bílíọ̀nù níbo lóko náà wà orí ilẹ̀ wo àbí láàrin méjì sánà tí bá wá ń rí bẹ́ẹ̀ kí ni sáàdì múmi ní òdodo sáàfẹ́ fàyé márẹ́ láàrin sáàmà ètò tó ẹka dúró sí àmọ́ tó ẹka sọ ni àmọ́ tó ẹka ṣe ni in ó ràn wá lọ́wọ́ jù ni

wàláàkì láha amadu wálìlẹ̀ amadu ìtìbọ̀ ìsọ́lọ́ ní ẹ̀bá bẹ̀rẹ̀ ẹmọ ọ̀sọ̀pájọ́ ọgbà yóò yà ilẹ̀ lùmítàjọ́ ọgbà sí tẹ́yìn náà fojú ara yìí rí títí kálẹ̀ báyìí pé àtibọ́lọ̀ òṣùpá ti tóbi tóbi àfọ́ àwa tí mo ló jagun ọmọ lábáwá ni against ussr eh, ó ní à ń ṣe àdìkáàrì à ń ṣe àdìkáàrì a mọ̀ lẹ́sìn ọlọ́run a mọ̀ pàtàkì ẹ̀ a tó bó si ẹ̀ká mọ̀ tó àdìgbà wà lójú ogun wàláhì bí wọ́n ti gbọ́ lẹ́nu àfáàrùn ó wá ń sọ àwọn àpèjúwe àwọn àpèjúwe àwọn àpèjúwe pé àti kéèyàn máa rántí ọlọ́run àtọ́tún tóbi tó báyìí rìn practically nínú àyà ọlọ́run bá wa ọmọ ìyálẹ̀ yìí múmi ní òdodo jẹ́ gbogbo obi tí ìran wọn bá wò kó tawé tó kó tagbòdé kó pẹ̀kadé ìfùwà ọmọ ìyá òdodo la jẹ́ àwọn òun náà la wá padà sí bí Aws àti Khazraj àwọn tí ìfẹ́ra wọn rí láwùjọ láàrin àwọn tí ń pèpè sí súnà nígbà tẹ́lẹ̀ kan malé lónìí tẹ́lẹ̀ kan sí wo tẹ̀lé nígbà òní ilé òtò dókè ọ̀jọ̀gbọ́n kan sọ bẹ́ẹ̀ ẹnìkan malé àwọn kan sì wo tẹ̀lé nígbà òní òtò dókè ọdún wo àwọn dàbí house àti fagra àpẹra wa rí mọ́ ọ̀tá sí ń bẹ láàrin áàlùsúnnà bí áàlùsúnnà áwọ́ ilẹ̀ áàlùsúnnà ó ju ti áwòsàn àti kásọ́lá jùlọ nígbàtá àti ìgbà nàbí dìde sọlọ́lọ́wọ́ tààrà sálà bí ọdún mẹ́jọ sí mẹ́wàá sẹ́yìn ọ̀kan náà lọ́rọ̀ wa kọtẹ́ oní rifkon ahla sunna bi ya ahla sunna ti be ahli sunna tẹ́ sunna ọkàn yìí ti dàrú pọ̀ kọjá wọ́n ní àkíyèkọ̀tà ohun tó rí àwùjọ tiwọn náà ẹni tí ò kìí ṣe ọ̀rọ̀ náà nàìjíríà kan ló dín ní sọ̀rọ̀ àwùjọ tiwọn lórí tí wọ́n gbé wa sípè ní wọ́n gbé wa sípè pé ẹ má sọmọ ìyá ẹ má pẹ̀lẹ́ pọ̀ sí lọ́wọ́ kí ọ̀kan máa jà fún àǹfààní ara ẹ̀ àrùn súnà láyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ látìgbà ànábì sallallahu alaihi wasallam wọn èyí bá ráyé rẹ́ aráyé mọ́ gbógun tí wọ́n ni ìyẹn ń ṣe new thing ẹgbàgbé yìí ń tẹ́gbẹ́ kan tó bẹ̀rẹ̀ jẹ́ pé wọ́n bú mi màá bú wọn ní dáwà kù wọ́n yẹ̀yẹ́ mi màá yẹ̀yẹ́ wọn ní dáwà kù láwùjọ kò sí kò sí ọ̀nà àbáyọ kán àfi pípẹ̀ nípọ̀ sí ọlọ́run nígbà táwọn tọ̀hún sí náà wọ́n ṣẹra wọn àná bí ó prophesize àwọn

kìí ṣètàn ayé la fẹ́ sọ lágbàá mọ̀ pé ìmọ̀ ń bẹ ààrẹ sì ń bẹ àti ká rí reaction practically ká mọ bá ti sin ọlọ́run a gbọ́dọ̀ ní ohun kan táàbí mọ̀ sọ̀rọ̀ ara sáǹdì mú mi ní òdòdó nìyẹn níwọ̀nba ẹni tí a lè sọ pé ẹ̀yin tẹ́ ń ṣe ojú kòkòrò súnnà dà nílẹ̀ Yorùbá lónìí tí wọ́n bá ní ohun ẹyọ kan ó ti tó kíjọba ojú ọ̀yìn yá abẹ̀yìn tó lọ́lọ́run fi lẹ́sẹ̀ àmọ́ kò sí ohun yẹn ìwọ̀n bá bí tó dédé òun láti fi ní ìkún lónìí àbọ̀là sí ohun kan tí ó sọ̀rọ̀ yẹn nígbà tí tí ti sọ̀rọ̀ àwọn tí ó máa ń kò sọ pé tó kéwú amara aleikum habashi ọmọlẹ́yìn pátápátá ni mí nínú àwọn tí ń pèpè ṣùgbọ́n ìwọ̀n bá tí mo mọ̀ ní mo ń sọ jáde yẹn ó kìí rẹni tó sọ fún pé kò rí bẹ́ẹ̀ kí ni ìtàmúṣe àbí kí n sọ pé rí bẹ́ẹ̀ kí n sì mẹ́rin ẹ̀ jáde ó ní wàlá ó amara àlékún abdun habash kódà kó so kó máa bá sà ló bá ju olórí yín àlékún bí fámi wà fọ́ wa ẹ gbà pé òun tẹ́ẹ̀dì máa sọ̀rọ̀ lóhun olórí yẹn akálàṣe ẹ bá fẹ́ gbà ní mọ̀ràn pé ẹja ti báyìí òun náà ló sì fọwọ́ sí ó sì dáa bẹ́ẹ̀ ọyẹ ẹsìkúùtì àtàmì ló bá parí aráàlú pọ̀ jàwọn tí ń ti olórí lọ ipá olórí àwọn ni wọ́n nìbọn àwọn ni wọ́n lámì àwọn lónìí sójà lónìí mọ̀pó lónìí gbogbo àwọn náà ní amọ́tàn síbẹ̀síbẹ̀ ní ọ̀pá àwọn òkáwà àtọ́lọ̀ máa fi wọ́n ṣe fìtí náà tàbí òfin alókù ó jẹ́ pé nígbà tàbá fìyàn síbẹ̀ ó rọrùn tàbá ti ń tẹ̀sẹ̀ yóò dá kò rọrùn mọ́ kò sóhùn kan tí ń sọ̀rọ̀ ni kò sí ohun kan tí sọ̀rọ̀ ni àrẹ́bì sallallahu ta'ala wa sallam àtàyé ṣe àtàmọ́lá ìlọ́lọ́wọ́ bá fi ṣe wọ́n fẹ́ káwò láwòkọ́ ṣe ìtàwò lùmọ́ sí jogún látọ̀dọ̀ ẹ̀ náà nìyẹn ìsìláàmù tàwí onírọ́bìtọ̀ alẹ́sì rọ́bà tó tààlà sàmà bí áàlì àrùdì kìí ṣe kó sọwákọ̀ láyé nìkan mo tún fẹ́ fi ní ìfún ìsìláàmù lọ́rùn fi sọ àwa tá àjọ máa dámọ̀ pọ̀ máwọn mọ̀láyíkà ẹ̀sọ ìlànà míì tó fún wa ní link láàrin ọmọdé àti mọ̀láka bí ìbá sí islam nínú ayé alukuran kiri alẹ́dínà yahmiluna al-arsha wa man hawla àwọn tí wọ́n gbé àlàárìsí lọ́wọ́ àwọn mọ̀láíkà ìsàbẹ̀hónà bí hàn dùrọ̀ bí wọ́n ti tẹ̀sí fọ́lọ́wọ́n bá wọn wà yóò mìíràn nàbí wọ́n ti gbọ́ náà bá gbọ́ wàyà sáfẹ́rò náà o àwọn bá fi sódà pọ́sì àyà nínú àyà mi wàlìmọ̀lá ìkàtí ó sábẹ́ òun náà lè hàmdì rọ̀bí ni àmọ̀lẹ́kà máa ń ṣe tàṣírí wáyà sáfì rúnà límọ̀ fìhà wọ́n máa sọ̀rọ̀ àforíṣẹ́ fàṣì bẹ̀ lórí ilẹ̀ tí wọ́n jọ́ lùsílọ̀ ìsìláàmù ló ní àsopọ̀ yẹn kò sí any other link láàrin ọmọ adama àti mọ̀láíkà bí i bá tẹ̀sìn islam torí bẹ́ẹ̀ ẹ̀sìn yìí òun ni ọlọ́run ọba ló fi kó gba ìlú mọ̀ papọ̀ tó fi di wípé àwọn àwọn Rome nígbà náà lọ́hùn tí wọ́n àwọn láyé France àti Rome àwọn láyé Paris àti Rome àwọn láyé tí wọ́n sọ pé àwọn òun láyé tó kánà bí kọ̀ǹfàmù ẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn láyé ń gbà náà wọ́n tẹ̀rí bá muslim mílò láwọn sàhábà tí wọ́n tẹ̀lé ànábì sallallahu ta'ala wa sallam ṣùgbọ́n ohun ẹyọ kan sọ̀rọ̀ nígbàtí ànábì ò sí láyé mọ́ táwọn bá kírò síláìmọ́ lórí ọlọ́ọ̀tàrí sọ́lọ́ọ̀tàrí ọ̀sọ́lám wọ́n rí àmì sọ̀hábà jùmọ̀rin nígbà tí ó tó àsìkò ọlọ́run mọ̀kàtọ́ ọ̀rọ̀dé ọlọ́ọ̀tàrí àmì wọn dá rẹ̀ mẹ́yàtọ̀ sẹ́ńtàǹsẹ̀ lórí lé lórí wọn ìdá wọn mọ̀ bí bá tẹ́ tó ti mọ̀ wọn tẹ́lẹ̀ nọ́mà ìfẹ́ wọn náà wọn sàbá kí ń gba ayé tiẹ̀ mẹ̀dínà ti ti ń sasọ ẹ̀rẹ́ ti ń sasọ nígbà tó jẹ́ kàlífà ní tó kù mẹ̀dínà kó tó di pé wọn mọ̀rọ̀ àtàwọn sàhábà tán lọ bá

tẹ́lẹ́ṣọ́ọ̀rì mùsùlùmí àwọn kọ́ ni wọ́n kàn túrẹ̀ wọ́n fún wọn tí wọ́n ní torí àbákì máa ru aṣọ lọ sókùn mọ̀dínà tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ sàárè lẹ́gbẹ̀ẹ́ orí tẹ̀ bàkì yẹn náà ni mo wá ka tẹ́rọ mi sì ń bọ́ lójú níjọ náà wọ́n ní bàbá a fi kún nǹkan tá à ń fún yín mo wá wo tí wọ́n fún àti tán fi kún kò jẹ kò tẹ́mi àtọmọ́mọ́ mi jẹ àti tí wọ́n fún àbákì tẹ́lẹ̀ àti tí wọ́n láwọn fi lọ́dún làhàwọ́lá wàlàkúwọ́sá yìí làdìlà Umar al-Khattab radiyallahu ta'ala anhu ó ṣe wàhálà àwọn obó obó òlìlú ṣe rí tó làwọn èèyàn ṣe wà sí tó mọ̀ gbọ́tọ̀ ọ̀nà àwọn èèyàn láwọn èèyàn tí ó mọ̀ fóun gan ni yóò tún mọ̀ retí rìpọ́ọ̀tù táwọn èèyàn ní wọ́n mú wá tẹ́ẹ̀rọ kó ni lọ́gbọ̀ rahimahullah ta'ala rahmatan wasi'a tí wọ́n bá gbéjọba nàìjíríà lé bàbá yẹn lọ́wọ́ nígbà ayé wọn la hawla wala quwwata illa billah bàbá yẹn ó rú nàìjíríà sọ̀tọ̀ sílé ní òpónta primary nìbàdàn bí wọ́n ṣe dúró ti tọ́lọ́wọ̀n bá tó lẹ́nu ní ọ̀rọ̀ tí wọ́n sọ àti bí wọ́n ṣe lògbésí ayé wọn gbogbo mínísírì ló ń bẹ lọ́dọ̀ bàbá wa àlùbáàtì Muhammad níwò lábẹ́ ọmọ kíw tẹ bá bá nǹkan kan wá bàbá òní bá yín rojọ́ ó dà rẹ̀ sí mínísírì tó ẹ̀kẹ́ lọ bó sọ̀rọ̀ lọ́kọ̀ láyà tí ń dàrú bàbá àwọn jẹ́kẹ́ ìmọ̀ títẹ́ lọ ẹ̀yìn gáàlì máa bùkátà àti rí bàbá tẹ́bá ti mọ̀ mínísírì bìtì àwọn ọmọ kéwú tí wọ́n ṣètò àárín yẹn bó sọ̀rọ̀ àríjẹ àrímu o sì ní mínísírì níwo ìkàn náà ṣé kò rí bẹ́ẹ̀ ni haúsá sọ pé ìwọ mẹ́là ní ìwọ ìlú àfa àbí wọ́n fọ́ọ̀sì wọn sọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn tó dogun bàbá láyé bẹ́ẹ̀ ni àwọn tó dogun bàbá lónìí bẹ́ẹ̀ ni bàbá àmì tọ́jú àmì sàlá níbi òdodo káàkiri ọkàn tọkàn sí ọlọ́run ìyí tí wọ́n jókòó sí yẹn nígbà tí gbèsè ayé bàbá ń sá lọ ni wọ́n tó rí nǹkan jẹ ń bẹ̀ nígbà tí wọ́n lọ tán ló tó wá fún wá tó ń jẹ míì wọn rí nǹkan jẹ ń bẹ̀ náà tààrà láwọn bàbá tẹ́mọ̀ ròyìn yìí torí bẹ́ẹ̀ òṣèlú ti wà ti pẹ́ in tí wọ́n pè tó lóṣèlú ń bí báyé ti dàrú bí ẹni sọ pé ṣé ó yẹ kí mùsùlùmí ó kópa àbí kó mọ́ kópa ìkà ẹ máa bá ń kà á kẹ́ni mọ́ ní ọ̀tẹ̀ olè jàgùdà ìmọ̀tara ẹni nìkan àbòsí ẹ̀fikún òun ni wọ́n pè ní democracy bí ló fi rí bẹ́ẹ̀ tó tó ṣèlú gangan ni mùsùlùmí ẹ̀ká bá wájú àmọ́ nígbà tí ò sí ohun kan tí ń sọ̀rọ̀ tó náà ti débi wípé ká sọ pé ẹni tá a fẹ́ kó jẹ gọ́fúnà lẹ́ni ní èèyàn tí ó ṣe súnà nìkan láti sì débẹ̀ láti mú lóhùn kẹ́nìkan mọ́ sọ pé tó ẹ̀ká sòsù láàrin pé ẹ mọ́tì ẹ̀ discourse ẹ̀ mọ́ ẹ tí ò bá gbọ́ ìsìlámù yé ni kí lànà lè ṣe tó fi rúlù ayé àṣìyáàṣà àṣẹ̀rẹ̀rí àdìníyà àṣẹ̀rẹ̀ríyà bẹ́ẹ̀ náà ní kẹ́lọ owó tàbí kòlàfà ọ̀rọ̀ ṣìdún tí tí ọba débẹ̀ tí wọ́n rí ipò mú sí sìyáàsà dùnìyàwíyà jahannamiya ni wọ́n fẹ́ ṣe ni ṣé òṣèlú kí tí ẹ bàjẹ́ láyé àtàkìámù ni wọ́n fẹ́ ṣe ni tó bá di túláàsì kí ó jẹ́ sùúrù káyé ẹ bàjẹ́ àtàkìámù yọ bàjẹ́ wọ́n fi lè yẹn láti jáde kó bẹ́ẹ̀ làwọn tí ìṣẹ̀lù sùn mẹ́gà fi ń jáde kó bẹ́ẹ̀ lílo àwọn òyìnbó káàkiri láàrin ìṣẹ́jú àyàkájú ká làwọn ti rìsáàtì tí wọ́n bá dẹ̀ mọ̀ káwọn orí dáadáa ṣe wọn lè rìsáì ìbẹ̀lẹ̀ lómi ìtàn sí àyàfi tó wọ̀n bá sí mọ́ ní dáadáa yóò lè ṣẹlẹ̀ táwọn sọ̀rọ̀ bá ọ̀tán sí orí ilẹ̀ tí wọ́n bá wá tán sórí bẹ́ẹ̀ wà máa sọ aláàbárú lónìí kò lè débi láyé wàláhì láàbí kò lè débi àlemọ́ náà ẹlọ́ka àkọsílẹ̀ nípa ogun oríṣiríṣi ogun kẹ́ẹ̀mọ́ yẹn tó kú sógun bá ogun ohud ogun azab ogun kọ̀dísíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ogun àwọn èèyàn kú sógun débi pé òun ló bí pé ẹjẹ́ àkókòrò àjọ sójú kan náà tí wọ́n mẹ́ẹ̀ tí ó sùn àpọ̀nà tó wá kúrò àti tẹ̀ fún sẹ́ni tí bá ti máa bá lọ nìyí táwọn ni wọ́n para wọn ni àbáǹkẹ́ ìbí kọ́ ló gbégun tiwọn ayé fẹ́ dúró dúró kọ́ ni àwọn ṣe ní stand lóhun táwọn òbí ní stand tàbá kan tó pé àti jẹ́ àfimú kò sí tó àmọ́ láwùjọ mo sì ní òdòrò ayé o wọn ìlò ayé o ẹ̀sìn mọ́tì àmọ́ sọ̀rọ̀ tẹ́nìkan bá ronú kan kankan láti sàmúsẹ nǹkan ń sọ yìí ẹjẹ́ padà jókòó káàmà bá ti dáadáa oṣù tòrò mùsùlùmí ló ẹ ti ayé máa tẹ̀lé mú mi ní Al-Muhammadiya, alimuhammadiya olú ẹ̀ nígbà yóò mọ̀ tẹ̀lé pé ẹ̀dá fún bóra ń lọ kí lẹ́fẹ́ ká ṣe àwọn ọ̀rọ̀ wọ̀ kan tó bá yẹlẹ́ bá sọ pé agbọ́dọ̀ ló jáàbò wọ́n sọ pé sí ìjáàbò ló gbàjọba mùsùlùmí ẹ̀ mọ̀ pé òdùdó ló gbàjọba àbí ẹ̀gbọ́ngbà náà ẹ sọ̀rọ̀ ńgbà yẹn ta ló mọ̀ pé ẹ̀mẹ́ ńgbà yẹn lábàdákẹ́ because òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé nìyẹn àbẹ̀rún ọba subhanahu wa ta'ala tọ́lọ̀run fún wọn ní ìrọ̀rùn àti tẹ̀lé súnà tànàbì tọ́lọ́lọ́run sáàrọ̀ sọ́là òun gẹ́gẹ́ ni ìrọ̀rùn ayé wa tàbí àmọ̀ wa kó sì já lè rinlẹ̀ lórí ẹ̀ pẹ̀lú ayé ọlọ́sọ̀sọ pé wà látàmù túnà ilá wa àǹtò mùsùlùmí ẹ má sì kúrò láyé àfikọ́ yẹ pé ìsìlámù lè bá kúrò mẹ́ o títí táàrí pàdé ọlọ́run bá wa إنه هو الغفور الرحيم اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء دين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون